ló ti ń dùn. wàhùn ọlọ́dí sọ̀rọ̀ nàbí ìyá muhammadan وسينصر المتتابعين لأحمد لا تقدحونها بالشذور إنما سرنا على نهج محمد وبقول من شرح الشريعة أسلا وعلى مقولته لكلمة نعتدي ولكل قول نستدل بآية أو بالحديث لمستكين بمسند وإذا تعارضت النصوص فهمنا بوصول سعادتنا إلى جنة لا تموت ونهارب التقليد طول زماننا مع حب لي داها قاتلا حجبا يقول هلت بهوشبي وإذا بدانا باجتثاث جذوره عن كل قلب خائف متردد لا يسلسل الإخوان في حلقاتنا من عالم أو طالب مرشد من عالم أو طالب مرشد لرأيت علما واتباعا صادقا لرأيت علما واتباعا صادقا لسنة الكرام دون تردد هم زينة الدنيا مصابيح الهدى طلعوا ولا دنيا تلو الفقر وارث النبي فآسن في فأمروا على كيد المبعوث المعتدل لا نتلو الدنيا ولا نتعالى الله مقصدنا فمن المقصد ليس المناسب همنا ونرادنا كلا ولا سوف نضبط تفتري لم تتعنون وتلمسون كأننا جينا برأي بأجنة مفسد يا معشر الإخوان سيروا وأرشدوا وثقوا بنصر الواحد المتفرد سيروا على نهج رسوله وصحبه لا تابعوا بالآثام المتمرد ولتعلنوها للبرية كلها ولتعلنوها للبرية كلها إلا بغير محمد لهذا كتب الدين قول الله قول رسوله الدين قال الله قال رسوله وهما لدين الله عبد المرشد وهما لدين الله عبد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 يصلي لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن أحسن الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba ìtúnṣe pé òun náà ni ó ní ọpẹ́ oore tó ga jù tọ́lọ́run ṣe fún mi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run bá ṣe wọ́n ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí mọ́ ọlọ́run ẹ̀jẹ̀ ọ̀sẹ̀ ìṣẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa abẹ́lọ́run kọ́lọ́n kó pa wá ní mùsùlùmí abẹ́lọ́run kọ́lọ́n kó wá jẹ́ mùsùlùmí abẹ́lọ́run kọ́lọ́n kó ṣe ní àlìjánná pẹ̀lú sábàbí islam àwọn orin tó tún kù tó lọ́wọ́ bá ṣe fún wa ó pọ̀ tí a lè kà tán àwọn orin náà inú ẹ̀ òun náà ni àlàáfíà ara wa kọ́lọ́n má gba àlàáfíà ní ara ẹni kọ̀ọ̀kan wa àlékún àlàáfíà kọ́lọ́n kó ṣe fún ẹni kọ̀ọ̀kan wa àwọn tí wọ́n bẹ lọ́wọ́ bá àlàáfíà kọ́lọ́n kó bá ṣe àlàáfíà fún inú ẹ̀ ọ̀nà ní ìfọkànbalẹ̀ tá a ní ní agbègbè yìí wà kọlọ́mọ yẹ ìfọkànbalẹ̀ kúrò ní agbègbè yìí àlékún ìfọkànbalẹ̀ kúrò kótó wà fi sí agbègbè yìí la hawla wala quwwata illa billahi àlẹ́lá ọ̀rẹ́. tafsiri wa ti tòní abẹ́lẹ́wọ̀n kọ́lọ́n kó darí wa lọ síbi èyí tí a ti rí ọ̀nà ẹ̀ àtẹ̀mí àtẹ̀yìn kọ́lọ́n jẹ́ kárí ẹ̀sán níwájú ọlọ́run ọba ibi tí a bá tafsiri dé ní àná ọ̀nà ni surati Isra aya 34 four òun náà ni èyí tí a ti ṣe tẹ̀síìrì ní àná aya thirty sí aya thirty so wọ́n kà fún wa a sọ ìtumọ̀ rẹ̀ fún wa lẹ́yìn náà a máa wá jẹ́ ẹni tí ó máa bá tẹ̀síìrì títò ní àwọn ọba lọ náà. أعوذ بالله من الشيطان الرجيم ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن ọlọ́run ọba tí ọlọ́run ga ó sọ fún wa lánàá wípé ẹ gbọ́dọ̀ sún mọ́ owó ọmọ òrukàn ẹni tí bàbá rẹ̀ kú kó tó di pé ó bàlágà òun náà ní ọmọ òrukàn kódà kó ní màmá kódà kó ní bàbá bàbá ọlọ́run ní ẹ gbọ́dọ̀ súnmọ́ owó ọmọ òrukàn ìyẹn ní súnsúnmọ́ yìí yóò jẹ́ súnsúnmọ́ tọ́lọ́wọ́n ọba ọ̀yọ́nú sí ìsúnmọ́ ìtọ́lọ́wọ́n ọba yọ́nú sí ọlọ́wọ́n ọba òṣèlérun di ẹ̀tọ́ ṣùgbọ́n ìtọ́lọ́wọ́n ọba ọ̀yọ́nú sí tí ó jẹ́ sísúnmọ́ àti àbòsí ọlọ́ni ẹ gbọ́dọ̀ dánwò ọlọ́ni ilá abilẹ́tì ìyá àṣàn ọlọ́ni súnsúnmọ́ èyí tó jẹ́ èyí tó máa dá tó jẹ́ pé ẹni súnmọ́ nǹkan ọmọ òrukàn yóò jẹ́ èyí tó jẹ́ wípé ọ̀dà púpọ̀ òun náà ni ó gbọ́dọ̀ jẹ́ ilá abilẹ̀ òmùú àyàfi pẹ̀lú sábàbí àwọn àlámọ̀rí alẹ́tì ìyá àṣàn tí àwọn àlámọ̀rí náà dáa púpọ̀ jù tẹ́gbẹ́ dáadáa ló máa kó bá owó ọmọ òrukàn inú ló jẹ́ kẹ́ ẹ súnmọ́ ẹfẹ́ bá fi ṣòwò tówó yẹn ó fi lékún sí i ẹ lè súnmọ́ ẹfẹ́ bá mójútó nǹkan òbí rẹ̀ ẹfẹ́ bá fi owó kọ́bì kan pé kó lè bá jẹ́ pé yóò dáàbò bo àwọn nǹkan tó bí ẹ̀ fi lẹ̀ bẹ́ẹ̀ ó bí ẹ̀ fi lélẹ̀ kò tí ì kàn án ẹ wá fẹ́ bí ọmọ owó bí ẹ̀ kẹ́ ẹ bá kàn án tó gbé jẹ́ ẹ bá kan lé yẹn ilé yẹn lè bàjẹ́ gbogbo àwọn nǹkan tó jẹ́ pé bìlì umur allati hiya ahsan àwọn àlámọ̀ tó jẹ́ pé dáadáa ní bẹ́ńbẹ́ òun náà lè lè torí ẹ̀ níbi owó ọmọ òrukàn náà. àtà yọ̀dọ̀ lọ́rọ̀ aṣọ dẹ́. ọlọ́ni ẹ̀ gbọ́dọ̀ débẹ̀ títí títí nídé tí àbòsí ẹ̀ gbọ́dọ̀ débẹ̀ níbi dídé tàbòsí ẹ̀ bá mójútó owó náà títí tí ó fi bàlágà bí bàlágà òun náà ni kéèyàn di ọmọ fifty years àbí kọ́ jẹ́ wípé kí ó jẹ́ pé àmì kan nínú àmì bíbàlágà kò ṣẹlẹ̀ sí ẹni náà ọkùnrin àmì bàlágà tiẹ̀ ó lè jẹ́ pé yóò lálàá òun ló fi bàlágà tàbí kó jẹ́ pé níbi ara rẹ̀ yóò jẹ́ pé àwọn nǹkan kan irun tí ń wù bẹ́ẹ̀ yàtọ̀ sí pé ó jẹ́ ọmọ fifteen years tí a bá jẹ́ ọmọ fifteen years ó ti bàlágà tá a bá ti lo fifteen years àwọn nǹkan méjì òun náà ni a lè lò fún ọkùnrin nítorí tá a bá ti lo fifteen years a lè lo ìmọ̀ọ́sẹ̀ idol rẹ̀ menstruation ti máa ń sìn ó sọ fún wa kó ti bàlágà tàbí nígbà tí nǹkan bá ti yọ ní gbáyà rẹ̀ ó sọ fún wa pé ó ti bàlágà àbí tí ó bá jẹ́ pé nǹkan ti wù ní abẹ́ ojú ara rẹ̀ ó sọ fún wa pé ó ti bàlágà ọlọ́run nígbà tí ọmọ bá ti bàlágà báyìí tó jẹ́ ọmọ òrukàn gbogbo tó bá jẹ́ dúkìá rẹ̀ ẹ̀ kò lè lọ́wọ́ àyàfẹ́ tó bá jẹ́ dìndìnrín nínú wọn òun náà ni ẹ máa bá mójútó lọ abadal abidi títí ayérayé náà. ọlọ́run àdéhùn ẹ máa pé àdéhùn àdéhùn tó jẹ́ àdéhùn títọ́ lọ́hùn ẹ pé ẹ pé bẹ́ẹ̀ náà ni àdéhùn tó wà láàrin àjọṣepọ̀ láàrin yín ẹ rí i pé ẹ pé dáadáa. ọlọ́ni gbogbo àdéhùn yìí pátá yányán òun náà ni ó jẹ́ ìtí wọn bí wá léèrè tó bá dijọ́ gbẹ̀dà mọ́ wọn ó béèrè àdéhùn yìí lọ́wọ́ wa tó bá dijọ́ وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ṣàlàyé fún wa wípé ẹ máa pé òṣùwọ̀n ìdá kíltùn ìgbàkigbà tẹ́ ẹ bá wọn òṣùwọ̀n ẹ máa rí wípé ẹ ń pé dáadáa ìgbàkigbà tẹ́ ẹ bá wọn òṣùwọ̀n ẹ máa rí wípé ẹ ń pé dáadáa ọlọ́ni wazinu bilikistọ́ọ̀sì alimustaki ọlọ́run ní ẹ̀bẹ̀ máa rí wípé ẹ̀ ń wọn nǹkan pẹ̀lú sunwọ̀n tó dúró dáadáa òun ni kẹ́ ẹ máa fi wọn nǹkan tẹ́ bá fẹ́ máa tà fáwọn èèyàn náà. Zalika khayrun wa ahsanu ta'wila. ọlọ́run ọba ní eléyìí o òun ló jẹ́ nǹkan tó jẹ́ pé olóore. èyí tó jẹ́ wípé ó lóore fún yín láyé torí pé bẹ́ẹ̀ bá ti ń ṣàbòsí ara yín ìyá náà ni ó máa ṣẹlẹ̀ láàrin yín ó lóore fún yín láyé àti àmà wà á sanu ọlọ́run ọba ní eléyìí o ni ó kí ẹ ní sí àbí kó jẹ́ pé ajé kó ni ó púpọ̀ òun ló máa jẹ́ kí ọ̀dà púpọ̀ náà àyà tí a dúró lánàá ni rẹpẹtẹ sídìí ẹ̀ ó sì ku àwọn ọmọ kéékèèké so wọ́n kà fún wa nínú àyà náà kò di pé wọ́n tún ka díẹ̀ fún wa ní tàbí ṣe tafsir lónìí náà bismillah. أعوذ بالله من الشيطان الرجيم وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك ذلك كان عنه مسهولا ولا تمش في الأرض مرحا إنك لن تخلق الأرض ولن تبلغ الجبال طولا كل ذلك كان سيئه عند ربك مكروها ذلك مما أوحى إليك ربك من الحكمة ولا تجعل مع الله إلها آخر فتلقى في جهنم ملوما مدحورا أفأصفاكم ربكم بالبنين واتخذ من الملائكة الملائكة إناثا إنكم لتقولون قولا عظيما ولقد صرفنا في هذا القرآن ليذكروا وما يزيدهم إلا نفورا قل لو كان معه آلية كما ينكرون إذا لابتغوا إلى ذي الأرش سبيلا سبحانه وتعالى عما يقولون أولوا كبيرا ọlọ́run bá tí ọlọ́run ga ó ń ṣàlàyé fún wa nínú súratul Isra' aya thirty five ọlọ́ni wa awful kayl. yìí. ọlọ́ni òṣùwọ̀n tí ẹ máa fi wọn nǹkan ọlọ́ni kí ẹ máa pè èyí tó jẹ́ wípé ọlọ́wọ́n ọba ọ̀fẹ́ kí. a máa dín ẹ̀tọ́ àwọn èèyàn kù tí ń bẹ lọ́dọ̀ wa àwọn tó ṣáájú wa lọ a ti rí àwọn ìran kan àwọn ìlú kan tí wọ́n ń pè ní Madian àwọn ìlú tí wọ́n ń pè ní Madian yìí ọlọ́run ọba rán ànábì ọlọ́run ọba tá a mọ̀ sí Shu'aib lọ́lọ́run ọba rán sí wọn. Si nǹkan táwọn náà sì ń ṣe òun náà ni pé wọ́n ń dín òṣùwọ̀n kù ọlọ́run sọ sọ́tọ̀ àárọ̀ aya eighty five nípa àwọn èèyàn yìí nígbà táwọn bí ọlọ́run ọba yìí tó jẹ́ sọ àìbù ó jẹ́ iṣẹ́ fún wọn iṣẹ́ tó jẹ́ fún wọn ara rẹ̀ ni pé kéèyàn má máa dín òṣùwọ̀n kù ṣùgbọ́n àwọn èèyàn yìí wọ́n tún ń dín òṣùwọ̀n kù náà ni lọ́lọ́run ọba ó ní kí anábì Ṣuaib kó ṣàlàyé fún wọn ẹgbẹ́ bùdó wa ní sọ́tò Araf àyà eighty náà àyà eighty five ọlọ́run ọba ní aránṣẹ́ lọ sí ìlú Madian ọmọ ìyá wọn tí í ṣe ṣùháìbù òun náà ni arán sí wọn. Qala ya qawmi u'budullaha ma lakum min ilahin ghayruh. Iṣẹ́ àkọ́kọ́ táwọn ànábí ọlọ́run ọba máa ń jẹ́ òun náà ni pé kéèyàn ó sin ọlọ́run ọba. So iṣẹ́ yẹn náà lọ kọ́kọ́ jẹ́ fún wọn òun náà ni pé ẹ̀sìn ọlọ́run ọba kò sọ ọlọ́run ọba míì fún yín lẹ́yìn ọlọ́run. Qad jaa جاءتكم بينة من ربكم àwíjàre ó ti dé wá bá yín látọ̀dọ̀ ọlọ́run ọba yín. فأوفوا الكيل والميزان. ọlọ́run ọba wa wá ń sọ fún yín pé وأوفوا الكيل والميزان. ọlọ́run ọba ní nǹkan tẹ́ fi ń wọn nǹkan ọ̀nà méjì làwọn èèyàn máa ń gbà láti wọn nǹkan wọn a máa gbé nǹkan sórí nǹkan tí a bá gbé sórí ẹ̀ kíní yẹn tó bá ti lọlẹ̀ wọ́n ti mọ iye tó wọ̀n ìyẹn là á máa ń pè ní scale ọ̀nà kejì ni pé àwọn èèyàn ṣe nǹkan kọ̀ọ̀kan tí wọ́n fi ṣe gbèdéke nǹkan bí kí wọ́n fi abọ́ kí wọ́n fi wọn nǹkan múdù kí wọ́n fi wọn nǹkan garawa kí wọ́n fi wọn nǹkan gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run bá fi mú wa lọ́nà méjèèjì wípé ẹ pé alikẹ́yìlá wà lè náà. ولا تبخسوا الناس أشياءهم ó sọ fún wọn wípé nǹkan tí àwọn èèyàn ní lọ́dọ̀ yín ẹ má dínkù fún wọn so nǹkan táwọn èèyàn ní lọ́dọ̀ wa ká má dínkù fún wọn àdìsàlàyé lẹ́nà díẹ̀ fún wa lánàá ó lè má jẹ́ òṣùwọ̀n lásán ó lè jẹ́ pé sẹ́fíìsì lèèyàn fẹ́ fún yàn kéèyàn ọmọ dín nǹkan tó yẹ kéèyàn ò sì fẹ́ nìkan kéèyàn ọmọ dínkù wọ́n gbéṣẹ́ fún ọ ọ wá ṣiṣẹ́ yẹn dáadáa o ti dín nǹkan yẹn kù ó yẹ o se dáadáa o si gba owó o se dáadáa o ti dín kù naanị nìyẹn náà. wàlá tó sì dòrò fìlà àrùdì bàdà ìṣìlá ìhà. ẹ má bà ilẹ̀ ọlọ́run jẹ́ lẹ́yìn ìgbà tó ti tún ilẹ̀ ẹlẹ́ náà ṣe. bọ́lá ọba ti bí bá yẹn náà pé dáríkùn ẹ̀yin náà ẹ̀ẹ́jẹ̀ ni iyì lọ́dọ̀ ọlọ́run ó tún lóore fún yín lọ́dọ̀ àwọn èèyàn náà tí wọ́n bá fi lè mọ̀ èèyàn gidi ni yín tí èèyàn gidi níwájú àwọn èèyàn èèyàn ti dẹni tó jẹ́ pé dáadáa ti ṣẹlẹ̀ sí i tí wọ́n bá fi lè dá pé ẹ̀ kan ó kó bára rẹ̀ ẹni yìí o ẹni yìí ẹ má pọ̀ o èèyàn náà ló kó bára rẹ̀ ó kó bára نعم إن كنتم مؤمنين orí tí ẹ bá fẹ́ jẹ́ mùmìnì ẹ gbọ́dọ̀ máa wọn òṣùwọ̀n yín pé dáadáa so káwọn òṣùwọ̀n pé ó jẹ́ nǹkan bẹ́ẹ̀ pé ọlọ́run ọba torí ẹ̀ ànábì ọlọ́run ọba kan sí àwọn odidi ìran kan ìgbàdánibí náà wàá fẹ́ kúrò ní maka tí ànábì lọ sí madina. Si àwọn ará Madina nígbà náà gẹ́gẹ́ báwọn afáà ti sọ wípé àwọn ará Madina àyà wailun lilmutaffifin alladhina idha talu ala nnasi yastawfun. wailun lilmutaffifin. àyà yìí àbí súra ìbẹ̀rẹ̀ súra yìí ó jọ ọmọ pé mákà ló ti sọ̀kalẹ̀. So nígbà táwọn afáàn sọ pé àwọn kan ní makala àwọn kan ní madina ni ìbẹ̀rẹ̀ rẹ̀ ti sọ̀kalẹ̀ ṣùgbọ́n àwọn tí òṣùwọ̀n yìí tó ní nǹkan ṣe pẹ̀lú àwọn tó burú jù ní òṣùwọ̀n nígbà táwọn ẹbí ń bẹ láyé oní àwọn ará madina ìwọ̀n tí wọ́n ń wọ́n nǹkan ìwọ̀n tí ọ̀dà ni làwọn afáàn sọ ibi náà sàlẹ̀ fún wa yìí pé ááyà yìí torí wọn ló fi sọ̀kalẹ̀ pé wáyé ló lè mọ̀tọ̀ fífi. ìyá ọlọ́run ọba kọ́ máa bẹ fún àwọn tó jẹ́ pé wọ́n máa ń dín òṣùwọ̀n kù. الذين إذا اكتالوا على الناس يستوفون àwọn tó ṣe yí pé tí wọ́n fẹ́ lọ rajà lọ́dọ̀ àwọn ènìyàn wọ́n wà kí ọjà yẹn ó pé dáadáa wọn ò ní fẹ́ kí wọ́n yín àwọn jẹ. وإذا كالوهم أو وزنوهم يخسرون ṣùgbọ́n nígbà tí a bá wá wọn nǹkan fáwọn ènìyàn pẹ̀lú nǹkan tí a máa ń gbé nǹkan lé lórí pẹ̀lú scale nígbà tí a bá wọn nǹkan fáwọn ènìyàn pẹ̀lú abọ́ ọlọ́ni yuxirun ọlọ́ni wọ́n máa dín òṣùwọ̀n náà kù. sọ àwọn ará Madina ni wọ́n ń ṣe léyìí ṣùgbọ́n bàtí àyà sọ̀kalẹ̀ tán àwọn gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn sọ̀hábà tẹ́ ẹ bá lọ wo ọ̀rọ̀ wọn wọ́n ní kò sí ẹni tí fi ń pé òṣùwọ̀n tó àwọn ará Màdínà lẹ́yìn ìgbà náà kánàbí o tó dé Màdínà ẹni tó burú jù ní wíwọn òṣùwọ̀n tó yẹ pé àwọn abẹ́ lọ ra nǹkan lọ́jà tí wọ́n wọ̀ wọ́n kú wọn fún tó sùnwọ̀n ò ní pé àwọn ará Màdínà ni ṣùgbọ́n gbàdúrà sọ àyà kalẹ̀ tánàbí dọ́dọ̀ àwọn ará Màdínà àwọn sọ abáwa ń fẹ́ sọ pé ẹni tó jẹ́ wípé òṣùwọ̀n rẹ̀ tún fi ń ṣe rẹ́gí jù tí ó jẹ́ pé àwọn ẹni wọn pé òṣùwọ̀n jù òun náà ni àwọn ará àmàdínà wọ́n tẹ̀lé kí ni o òfin tọ́lọ́ ń gbé kalẹ̀ fún wọn. so àwa náà tánà ìdáná ní gbogbo ayé ọjọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìwọ náà tó bá gbé tó bá ń ṣe nìyẹn tó ń dín òṣùwọ̀n kù láti sin lọ ìwọ náà dàbí àwọn ará àmàdínà. kó jẹ́ pé ìwọ ni kí ni o ẹni tí ó sùn ààrẹ ọmọ pé jù sọ bá àti ìṣènìyàn ní ẹ̀sìn bá a bá ń ṣàbúrú kan á wà kú inú ẹ̀ á wà ṣe dáadáa tí wọ́n pè wá sí yẹn á wà ṣe ní dáadáa sí i ọlọ́ni wa á fún lè kẹ́yìnlá. wà á gbé kẹ́yìnlá ìgbà kí tún sí lóde gíṣọ́ọ̀tì mùsùlùmí. ọlọ́run ọba ní ẹ máa pé òṣùwọ̀n ó kọ́kọ́ lo káyélà òṣùwọ̀n èyí tó jẹ́ wípé a máa ń pé pẹ̀lú pé scale ọlọ́ni ẹ máa pé nígbà tẹ́ bá fẹ́ wọn nǹkan ọlọ́ni wá sí inú bilikistọ́ọ̀sì. ọlọ́run ní àwọn nǹkan bí abọ́ àwọn nǹkan tẹ́ ń lò láti fi wọn nǹkan ìyẹn náà ń pè ní kistọ́ọ̀sì àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà sọ pé gbólóhùn kìstọ́ọ̀sì yìí gbólóhùn àwọn ará róòmù ni gẹ́gẹ́ bí Mujahid ti sọ ṣùgbọ́n tí èsì lárúbáwá aslan kìí ṣe lárúbáwá láti pìlẹ̀ wá èdè róòmù ni ṣùgbọ́n àwọn èdè tó bá ti wọnú lárúbáwá tó ti di lárúbáwá tán òun náà lọ́wọ́ bá máa ń lò èdè ti wọnú ara wọn gẹ́gẹ́ bí ilẹ̀ Yorùbá náà nìsín tá a bá ní kọ́ọ̀bù èèyàn ní mọ̀ pé ní èbò ló ti wá mọ́ àtàwọn nǹkan míì tó yẹ lọ́ba náà fi ń lò ó ti di lárúbáwá tán yányán tó yẹ wọ́n sì nù ó bèlèkìstọ́ sílé mùsítẹ́kì ọlọ́ọ̀ni nǹkan tí wọ́n fi máa ń wọ nǹkan tó jẹ́ pé òun ló dúró dáadáa ọlọ́ọ̀ni ẹ máa ń wọ nǹkan pẹ̀lú ẹ̀ náà. ذلك خير وأحسن تأويلا ọlọ́run ọba ní eléyìí ló lóore ibo lóore yẹn fẹ́ lọ ọ̀dọ̀ ẹ̀yin tẹ̀ ń wọn nǹkan déédéé òun náà ni oore yẹn fẹ́ lọ yóò lóore fún yín nílé ayé yín bí láàrin àwọn ènìyàn tẹ́ ẹ bá tún padà sọ́dọ̀ ọlọ́run ọba náà yóò tún jẹ́ nǹkan tó lóore fún yín torí pé àìmọye ẹ̀san onílẹ̀ máa rí lọ́dọ̀ ọlọ́run ọba pẹ̀lú ẹ̀ wọ́n á sanu láti inú fíìlì ààlà òsẹ́rí wa á sanú mùkọ́làbà yóò tún jẹ́ pé ìsẹ́rí yóò tún dá nígbà tí ẹ bá ń padà sọ́dọ̀ ọlọ́run ọba níjọ́ pé dàkíámà ẹ jẹ́ ẹni tó jẹ́ wípé ìsẹ́rí yín ó tún máa jẹ́ nǹkan tó jẹ́ wípé ó tún wá máa dá a sí gan so jẹ́ pé lára nǹkan tó dáa fún wa òun náà ni pé kí a máa jẹ́ ẹni tí ó máa wọn òṣùwọ̀n wa pé náà. wàlá tákòbò máa lè sálàkà ìròyìn. ọlọ́wọ́ bá tún wá bọ́ sínú ọ̀rọ̀ míì ọ̀rọ̀ míì tí ọlọ́wọ́ bá bọ́ sínú ẹ̀ eléyìí máa sábà ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórílẹ̀ ayé ẹlòmíì kò mọ̀ ó dẹ̀ pera rẹ̀ lẹ́ni tó mọ̀ èsì nǹkan tó dáa ọgbọ̀nrọ̀ wa ló jẹ́ wípé a ti sọra wa di àáfàá látara wípé à ń gbọ́ wáàsí ó dáa bẹ́ẹ̀ wípé kéèyàn máa rí pé òun gbọ́ wáàsí ṣùgbọ́n ọjọ́ ń gbọ́ wáàsí tó ọmọ ibi tí wọ́n ti yọ̀rọ̀ jáde o kì í ṣe àáfàá lásìtàbí mujtahid o kì í ṣe àáfàá ìkódà gangan tí àáfàá bá sọ fún ọtọ ọba gbọ́ tó bá bẹ sọ fẹ́nìkan ó ní ẹjẹ́ á pe àáfàá kò sọ fún ọ báwọn àáfàá ti gbé kalẹ̀ nìyẹn alimusefti ẹni tó ń béèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ àáfàá òun gángan kọ̀ọ̀bọ̀lọ̀ wá sọ́ra rẹ̀ di mufti. kọ́yẹ́ pé náà ni wọ́n á máa mú kí ni o ìdájọ́ ẹ̀sìn wa ẹ̀sìn faramọ́ bẹ́ẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn lórí ayé lónìí ló jẹ́ pé ìyìn tí wọ́n mọ̀ òun náà ni wọ́n ń sọ fáwọn ènìyàn ọ̀dẹ̀ yẹ kó máa rí bẹ́ẹ̀ rárá ọba ti mọ̀ sọ fáwọn èèyàn tó mọ̀ dáadáa ọ̀tọ̀ ní kéèyàn mọ̀ nǹkan dáadáa ẹjọ́ bá gbọ́ nǹkan kan lọ́dọ̀ rẹ̀ tó yẹ pé òun lọ ṣàlàyé fún ẹ òun ni kọ́ máa ṣàfitì ọ̀rọ̀ yẹn sí pé lágbájá báyìí sọ̀rọ̀ báyìí tẹ́ ẹ bá tún wá lè pe ẹni yẹn tí ó tuntun ọ̀rọ̀ yẹn sọ ẹ tún pè ṣùgbọ́n kó wá máa ṣàfitì ọ̀rọ̀ sọ ara rẹ kò bẹ́ẹ̀ kí wọ́n béèrè lọ́wọ́ rẹ ní sinmi báyìí pé ìdájọ́ kéèyàn mu ọtí kìíní kò wá ní wọ́n ní kí wọ́n náyàn ní bílálà eighty ìwọ tó sọ báyìí nìyí ọmọ àdìsí rárá tó sọ pé kí wọ́n náà yàn ní kí ni o bíálà eighty ọkàn gbọ́ lẹ́nu àfáàní tó ẹgbẹ́ àfáàní ó sọ fún ọ wípé wọ́n ní kí wọ́n náà yàn ní kí ni o bíálà eighty tó bá fẹ́ mú ìdájọ́ yẹn wá àfáà yẹn ló ṣàfitì ìdájọ́ yẹn sí kí wọ́n á sọ wípé à wọ́n ní kí wọ́n náà yàn ní bíálà eighty ẹ̀rí rẹ̀ dà yóò wáyé sí aṣọ pé ẹnu àfáà ló ti gbọ́ so nǹkan tí ọba ti sí irimu fún wa ń bẹ a gbọ́dọ̀ sọ rárá èyí tá a bá gbọ́ lẹ́nu ẹnìkan àwa náà ò tí ì ní irimu rẹ̀ ẹ tí ò mọ kéwù ara mi àwọn ẹ̀rẹ́ gbé kùránì eléèbù òun lọ́lọ́ gbé ó sì tún rí mọ́ ó lẹ̀ tún lágídí nítorí ẹgbọ́ sọ ni yí pé títí mo fẹ́ kà fún yíyí o. Yusuf Ali ló sọ àbí Victor ló sọ ṣùgbọ́n ó sì ti sọ nìyẹn kì í sọ̀rọ̀ tèmi o sọ yẹn jẹ́ ẹgbẹ́ nìyẹn ẹgbẹ́ náà wá sọ di ọ̀rọ̀ ara rẹ̀ lórí ẹ̀tún náà yẹn fọ́n dá ẹ̀wọ̀n yẹn bẹ́ẹ̀ so lóbi jẹ́ pé ẹ̀sìn ń pè wá ẹ̀sìn ní wàhálà tẹ́kùfù máa lé sálákàbí ìlú ولا تقف ما ليس لك به علم kọfà orin tàbí à kéèyàn fọlò kéèyàn tẹ̀lé nǹkan kéèyàn jẹ́ pé nǹkan téèyàn gbọ́ mo fẹ́ ṣe ọlọ́ni ọ̀ gbọ́dọ̀ tẹ̀lé máa lẹ́yìn sàlákàbí ìlmù nǹkan tó bá ti jẹ́ pé o ò ní nímọ̀ nípa rẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ kó tẹ̀lé ọkọ̀ọ̀kọ̀ wá ìmọ̀ nípa kínní yẹn kó o tó máa tẹ̀lé kó o tó máa lò ó ọkọ̀ọ̀kọ̀ lọ wá ìmọ̀ ọ̀dọ̀ tí a máa ń gbà wá o lè gba ọ̀nà béèrè o lè fi wá mọ̀ tí wọn náà bá dẹ̀ tún mọ̀ fún ara o lè ọ lọ wá tí ló kó lọ kà fún ara rẹ ọwà ìmọ̀ látara eléyìí so nǹkan tá a bá ti mọ̀ wọ́n ní ká má máa sọ ma kí wá ṣe níbi ọ̀rọ̀ ẹ̀sìn nìkan nǹkan kì í dẹ́ ṣe nǹkan tá a mọ̀ nìkan àwọn afáà ní nǹkan tá a bá ti rí ká má máa sọ pa sí kí o àrí nǹkan tá a bá ti gbọ́ ká má máa sọ pé kí ni o àgbọ̀ torí pé a máa rí bì mẹ́tẹ̀ẹ̀ta lọ́wọ́ ń bì etí tá a fi ń gbọ́ràn ọ̀gbọ́ nǹkan ọwọ́ asọpọ̀ ọ̀gbọ́ ọwọ́ ní ustaasu ló sọ báyìí kódà mo gbọ́ ó sì gbọ́ nǹkan tí ọ̀dà ló ṣe ó nǹkan ọwọ́ asọ wípé ó nǹkan tí ọ̀dà ló ṣe tí gbọ́ nǹkan yé nínú ẹ̀mí rẹ ọ̀gbọ́yé òtí ìmọ̀ bó ti rí ọwọ́ sí bí ẹni gbọ́yé àgbọ̀dà lọ́wọ́ bá fi ń sàlàyé fún wa wípé ìnà sámú á. ìnà sámú àwọn ìgbàsọ̀rọ̀ àlùfáà. lọ́wọ́ bá fi ń sàlàyé wípé ìgbọ́ràn rẹ̀ òṣèré bá wàlì bá sọ̀rọ̀ ìrìnà rẹ wàlì fún áádà ọkàn òun là á fi gbọ́ nǹkan yé ọkàn yẹn náà ló lọ sopọ̀ mọ́ láàkàyè táyọ̀ ń gbé láàkàyè brain ibi ọkàn ló so mọ́ ìtọ́ ọgbọ́yé tó sọ pé ọgbọ́yé èèyàn gbọ́dọ̀ máa dẹ́rọ ẹ̀kú àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí òun náà ni ọmọ ṣe sábà ìmọ̀ fún yàn èèyàn gbọ́ èèyàn rí èèyàn ro kinní yẹn pẹ̀lọ́kàn ọwọ́ agbè jáde ọlọ́run tó ọba tí ilé arrive pẹ̀lú kan náà àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ntọ́ ọba rí ni kọ́ ọ ntọ́ ọba gbọ́ ni kọ́ ọ ntọ́ ọba jẹ́ pé ìwọ náà mọ̀ orí báyìí ọwọ́ sí pé túmọ̀ sí dẹ̀ ní irinṣẹ́ ló lè fi ronú sí tọ́ bẹ́ẹ̀ ọ̀sẹ̀ steam bath ọwọ́ ah mọ̀ òní kọ́ ọmọ sí kíni o òní kọ́ ọmọ sọ. lọ́ọ́ gbé ìgbọ́ràn rẹ o nǹkan tó lórí àti ọkàn rẹ gbogbo rẹ pátá yányán kúlù ìlà ìkà. òwúlà ìkà kánà àbùkù sí òwúlà. àpá ni ẹgbẹ́ ẹ̀jẹ̀ kúlù tìlíkà tó gbé nǹkan kí ni ògèrè akíní ṣùgbọ́n àmọ́ lúbẹ̀ náà nínú èdè ọlọ́run ni gbogbo àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí kàánà àníkú màsíwòlá ọlọ́run ọba ní ìbéèrè ọ̀hún ayé nípasẹ̀ àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹlẹ́bi jẹ́ pé àwọn àfáà wọ́n ń ṣàlàyé fún wa ìpè ọlọ́run ọba na anilẹ̀ kọ́wọ́lì bila ìlmi òun náà ni pé ọkọ̀ fún wa ká máa sọ̀rọ̀ láì ṣe wípé a ní mímọ̀ pẹ̀lú ẹ̀ kó wá jẹ́ pé gàdá ń lò ní pé and guess and guess ọlọ́run fẹ́ kí a guess ọlọ́run bọ̀ fẹ́ kí a guess ìta àbámọ̀ kásán pa àmọ́ Umaru kó àwọn sọ̀hábà jọ́njọ́ kan wá bẹ̀rù question lọ́wọ́ wọn àwọn sọ̀hábà wa ní Allahu wa rasuluhu àlà ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ òun lọ́mọ ànábì ní rárá ẹ Umaru sọ ma pé rárá ìjọ ẹgbẹ́ ọgbọ́n sọ ní pé ìyìn ṣe kí ni o èèmà ìdéyàn ọba mọ̀ kọ́ gbogbo ara ni yọmọ pé aláwọ arọsúlù ló mọ eléyìí tí ó sì ebi jì bẹ so ìyẹn ló fi jẹ pé ó wà lóṣù sábà ìfún ọjọ́ náà wípé nǹkan tí ẹ bá mọ̀ ẹ máa sọ pé ẹ mọ̀ kò sí tó burú bẹ́ẹ̀ ọlọ́run bá dẹ̀tún lé wa jìnnà sí káàkàn máa lérò lásán ọlọ́ni ìṣẹ́nibú kẹfìrán nínú ìgbẹ́rù ọlọ́ni ẹ jìnnà sí ọ̀pọ̀lọpọ̀ èrò so ẹ jìnnà sí ọ̀pọ̀lọpọ̀ èrò pẹ̀lẹ́pẹ̀ nínú ẹ̀sìn àmọ́ mọ ẹ̀sìn wa lórí zọ́nù àti àlè ilmu méjèèjì ni èèyàn máa ń mọ ẹ̀sìn ilé lórí èèyàn á máa mọ ẹ̀sìn lórí kí ni o zọ́nù èèyàn á sì máa mọ ẹ̀sìn lórí kí ni o ilmu ilmu ni pé èèyàn ní hundred percent lórí nǹkan zọ́nù ni pé èèyàn ni láti fifty one percent lọ sí ninety nine percent ìgbà mi wà rẹ pé àdìsí ó wà tó jẹ́ wípé àwọn kan sọ ahàn rẹ̀ àwọn kan ṣe kí ni wọ́n dọ̀ afa rẹ̀ àfa àwọn àmọ́ sọ pé àdìsí ṣe kí ni ó lálàáfíà àlá àrọ́ọ̀jì ì tó tẹ̀wọ̀n jù nìyẹn kágbé ní rọ́ọ̀jì nìyẹn pé kò jẹ́ hundred kí ni ó percent wọ́n ní nǹkan tó tẹ̀wọ̀n jù ní wípé kí ni ọ ìyìn tó tẹ̀wọ̀n jù ní wípé kìíní yìí ó bó ti rí nìyí so ìjọba tẹ̀wọ̀n jù àmọ́ lò nínú ẹ̀sìn àmọ́ kà á sí a ní hundred percent níbẹ̀ ṣùgbọ́n a kà sí so nínú ẹ̀sìn àmọ́ níbẹ̀ so látara bẹ́ẹ̀ làwọn fábí ṣàlàyé fún wa wípé zọ́nù àti ilmu méjèèjì ló wà nínú ẹ̀sìn so òun náà láfi túmọ̀ ilmu ti ń bẹ níwájú wa yìí ìtọ́ bá jẹ́ pé ìwọ gangan ọ rí pé àwọn àfáà ti panupọ̀ lé lórí àbí Kùránì tí o ṣe takò òun ló mú wá àbádìsí tí o ṣe takò ló mú wá àbáwọn àfáà panupọ̀ lé lórí ìjọba ti panupọ̀ lé lórí yẹn ilmu nìyẹn èdè bá wà rọ́ọ̀jì orí kí ni ó zọ́nù méjèèjì ló lè nínú kí ni ó nínú ẹ̀sìn èdè bá dọ́wọ́ jẹ́ wípé àwọn yẹn ò tó àwọn yẹn gbogbo ẹ̀ ti wálẹ̀ kò tó fifty percent àdótì ẹ̀jẹ̀ jáàlù nìkan ló ní bẹ́ẹ̀ ọlọ́sọmọdé wà là tẹ́kfù máa lé sálákà bí ìlú. wàlá tẹ́kùn fún màá lé sálákà bí ìlú ọlá ni má tẹ̀lé nǹkan tí ìmọ̀ ọba ti sí fún ọ àlè ilmu wàgbọ́n fìdí tí ọba ti sí fún ọ ọbọ̀ tẹ̀lé ṣùgbọ́n níbi ọlọ́lẹ́ ayé ọmọ rẹ kéèyàn ní ilmu tó bá òpin lágbájá yìí ọjọ́ ẹnìkan tó jẹ́ wípé ọ̀dàbí ẹni pé ó fẹ́ máa ṣàbòsí rẹ ẹnìkan wá sọ pé lágbájá ṣàbòsí rẹ wọn náà ti lè gbọ́ pé máa ṣàbòsí rẹ ọwọ́ á ní ráàyè tó wà lọ́ọ́ pé ó máa ṣàbòsí rẹ òòrùn tí ì ìrìn bá dọ̀gbọ́n ní kíni ọ ó rí bọ́ màmàdájú kó tó ṣe kíni o kò tó gbàgbọ́ ṣùgbọ́n níbi ẹ̀sìn ìyá amadozọ́ nù àti kíni o alẹ́ ẹ̀lù ọlọ́ni ìgbọ́ràn yín àtìrínà yín àtọkàn yín. كل أولئك كان عنه مسؤولا ọlọ́run gbogbo ẹ̀ pátá yẹ́yẹ́ ó ní á béèrè nípa rẹ̀ lóbi jẹ́ pé àlá tá a bá lá kò kì í ṣe àlá ò tí ì sọ pé nǹkan di òdodo àlá lílá kì í sòdodo ẹlòmíràn wá sọ àlá lílá dòdodo kì í sòdodo ní àlá lílá so tẹ́nìkan wá sọ ní pé àní nǹkan tí ó ṣẹlẹ̀ nìyẹn irú ẹni bẹ́ẹ̀ ó ti di ẹni tó gbé nǹkan tí ìmọ̀ tí ò sí lọ́dọ̀ rẹ̀ nǹkan tí ò kì í ṣe ìmọ̀ òun lọ́wọ́ fìdí rẹ̀ múlẹ̀ so àgbọ̀dọ̀ máa dánwó ẹ̀ wò lóbi jẹ́ pé ó wà náà àdìsí Bukhari àdìsí ibn Abbas ó ní máa ń ta alama ilman ẹ bá lọ gbà pé àlá kan ó fìdí múlẹ̀ kò kò sí èdèjì bẹ́ẹ̀ bó ti rí ẹ náà ló ti ṣẹlẹ̀ kulifa yawma al-qiyamati an yaquda bayna sha'iratayn wa laysa bi aqid tó bá dijọ́ gbé dàlí kìámà wọ́n bá wá irun orí méjì wọ́n ní kó so mọ́ra wọn kó so pọ̀ mọ́ra wọn òṣìṣẹ́ ọlọ́run bá ní kò ní lágbára àti lè rí so pọ̀ mọ́ ara wọn. sọdọ́ bí jẹ́ pé a gbọ́dọ̀ máa jẹ́ ẹni tí ó máa sọ́ra dáadáa níta àbá ti máa mọ̀ dájú ẹ̀ ká má máa fi díẹ̀ múlẹ̀ mọ́ ayẹmọye la máa fi díẹ̀ múlẹ̀ nígbà mi á pé àwọn jí owó nu ilé á sọ pé lágbájá báyìí ni ó jì wọn kọ́ ló dẹ̀ jì tá a bá ti ráàlì dájú ẹ mọ̀jà àwọn sọ̀rọ̀ àwọn gbólóhùn bẹ́ẹ̀ gbólóhùn tí ọ̀dà ni náà. wàlá tẹ́ǹsì mi àrùn ìmọ̀ràn án. ọlọ́run ọba tún bọ́ sí ọ̀rọ̀ míì ọ̀rọ̀ tí ọlọ́run ọba bọ́ sí ó jẹ́ ti ọ̀rọ̀ àwọn tí wọ́n ń yan lórí ilẹ̀ irin tá a máa ń rìn lórí ilẹ̀ yìí wọn ò fẹ́ ká máa rin àrìn yan lórí ilẹ̀ torí pé ilẹ̀ yìí wà á máa kọ̀ ní ilé yàtẹ̀wí kàtúrọ̀ ọ̀bùnà kò lè pẹ́ tóbi jẹ́ pé wọn náà ń padà bọ̀ wá ní lẹ́yìn ilẹ̀ lẹ́yìn wọn wà borí rẹ̀ tí wọ́n dàyè pẹ̀lú olórí tílẹ̀ lẹ́yìn òbòrí yẹn torí ẹ̀ ló fi jẹ́ pé àfẹ́ ká máa rin àríyàn lórí ilẹ̀ kìí ṣe nǹkan tó dáa òun ni ká máa rin àríyàn lórí ilẹ̀ kìí ṣe nǹkan tó dáa òun ni kó jẹ́ wípé a máa jẹ́ ẹni tí ó máa rin àríyàn lórí ilẹ̀ ẹlẹ̀ kìí ṣe nǹkan tó dáa so látara bẹ́ẹ̀ ọlọ́run bá wa ń ṣàlàyé fún wa àwa tá a máa fẹ́ sakọ lórílẹ̀ ẹlòmíì ó wọ aṣọ yóò fẹ́ sakọ ẹlòmíì ó wọ bàtà gidi yóò fẹ́ sakọ ẹlòmíì yóò fẹ́ sakọ lójú àwọn èèyàn nítorí àwọn bá fẹ́ ni pé tí ẹ bá fẹ́ máa rìn ọlọ́ni wá ibadur rahman alẹ́dínà yabṣúná alàlẹ́ àrídí àwòrán. ويجعلوها للذين يمشون على الأرض هونا bọ́lọ́wọ́ bá ti fẹ́ ká máa rìn lórí ilẹ̀ ẹlẹ́ a gbọ́dọ̀ máa rí bẹ̀rù ọlọ́run lórí rírí èèyàn bẹ̀rù ọlọ́run gbọ́dọ̀ máa wà bẹ́ẹ̀ bá ti máa rìn lórí ilẹ̀ bẹ̀rù ọlọ́run gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ti rẹ́nìkan dá irí gbé bóòlù ilé tí wọ́n á rìn báyìí tí fi akọ́ rìn bóyá ó fi ẹ̀gbẹ́ kan ni ni o àbó nǹkan kan ni o ọlọ́run ọba ò fẹ́ bẹ́ẹ̀ rárá àwọn èèyàn kan wà bẹ́ẹ̀ tẹ́ pé ìrìn tiwọn ìrìn máa ń yan lórílẹ̀ ni odidi ayé àkùránì tá a fẹ́ kà yìí òun lọ ṣàlàyé fún wa pé mọ ìyàn lórílẹ̀ gbogbo tó ní pátá yẹnyẹn ọlọ́run ọba òun ló fún ọ ọlọ́run ló lẹ̀ fún ọ yìí náà ó ní kọ́ ọ máa ń yàn lórílẹ̀ ọlọ́run wà lá tẹ́mṣì ìbílẹ̀ àrùn. wà lá tẹ́mṣì ìbílẹ̀ àrùn ìmọ̀ràn ọlọ́run ní ẹ gbọ́dọ̀ máa rìn lórílẹ̀ márọ̀ àn nǹkan ló ń jẹ́ márọ̀ àn òun náà ní kéèyàn máa yọ ayọ̀ ayọ̀ jù ẹ̀rọ sọ pé a ọlọ́run sọ̀rọ̀ fún mi ó fún mi lórí àwọn ẹgbẹ́ mi lọ ẹlòmíì nù yín ọ̀rọ̀ amọ́tò ni mọ́tò yẹn wà jọ lójú torí ẹ̀ tó bá ti jáde nínú mọ́tò báyìí bẹ́ẹ̀ ni wọ́n máa yàn nítorí wọ́n ra mọ́tò so gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹlòmíì torí kó wọ aṣọ tí aṣọ yẹn tó jẹ́ olówó iyebíye torí ẹ̀rí ọmọ yẹn lọ gbogbo nǹkan mùsùlùmí gbọ́dọ̀ wà níwọ̀ntúnwọ̀nsì aṣọ mùsùlùmí yọ wà níwọ̀ntúnwọ̀nsì mọ́tò mùsùlùmí yọ wà níwọ̀ntúnwọ̀nsì ilé mùsùlùmí yọ wà níwọ̀ntúnwọ̀nsì kò sí bẹ́ẹ̀ tó fẹ́ kọ́ ilé tí ẹ sọ pé àníyàn nígbà náà ni pé ilé tẹ́lẹ̀ kò tí ni mo fẹ́ kọ́ tó ń nígbà tí ń kọ́lé yẹn lọ́wọ́lọ́wọ́ yọ yàn kọ́ àwọn ẹgbẹ́ wọn yẹn pé à ń kọ́lé lọ́wọ́lọ́wọ́ ọ̀tọ̀ ni bí ó ti sọ yóò ní à mò ń kọ́ àwọn ilé kan tó ṣe pé mo wò pé kò tí ì fẹ́ sírò ẹ̀ nàìjíríà tó pé tí ọba ti sọ̀rọ̀ yẹn kò tí ì gbádùn ìjọba kó àwọn àṣì kò tí ì kò tí ì rí so ní àwọn ọgbọ́n bẹ́ẹ̀ ṣe bí ẹran ọ́fíìsì rí tọ́ka mọ́tò yìí o. Mato 2017 thousand and seventeen ni bó ti ń wo yìí o tó gbé mọ́tò gbé mọ́tò yàrá sọ pé sókè sí mọ́tò tí <laughs> so yóò fẹ́ sọ bẹ́ẹ̀ ẹni pé ni so bí yàrá bá ti wọ nǹkan kan àbí ẹ̀gbọ́n nǹkan kan bẹ́ẹ̀ pé kí ní yẹn ti lágbára jù kò sí nínú ọkàn mi ènìyàn yóò kó wa ọmọ èèyàn yẹn jù lẹ́gbẹ́ gbogbo nǹkan náà Islam mọ́ wa ni pé ìwọ̀ntúnwọ̀nsì tó o bá lówó lọ́wọ́ sí oníwọ̀ntúnwọ̀nsì ó ní òfin ní kó bọ̀ ọ̀rọ̀ ìwà la ardi mara an. mara'an. wala tamshi fil ardi mara an. rí ọlọ́ni ẹ má máa rìn lórí ilẹ̀ ẹlẹ̀ mara'an lẹ́ni tí ó máa yan rìn àdìsí wa wá àdìsí ìdánwò àná Bukhari ni ó dẹ̀ wà nù Muslim òṣìṣẹ́ ọlọ́run bá ní bèyìnà máa rọ́jù lù ọkùnrin kan náà tó ti ṣáájú lọ yẹ́mùsì ó kàn rìn lọ ni fíìmà káàní àkọ́bìlàkùn náà tó ti ṣáájú yín ànábì ò lè purọ́ fún wa láéláé ó ní ọkùnrin kan náà àwọn tó ti ṣáájú yín ó rìn lọ́njọ́ kan wà á lé ìbúrúdárì aṣọ tó ń bẹ lára rẹ̀ ọwọ́ aṣọ ìkan lókè ọwọ́ tìsàlẹ̀ ọwọ́ tòkè aṣọ tí wọ́n bẹ lára rẹ̀ ni aṣọ búrúdù aṣọ kan náà dẹ̀dẹ̀ gbé aṣọ tí máa ń fàyìn dáadáa ni ọwọ́ tòkè ọwọ́ ti sàlẹ̀ yàtàbá tarò fíì hìmà aṣọ méjèèjì yẹn wá jọ lójú ọwọ́ yan pẹ̀lú ẹ̀ inú wa bí ọlọ́run ọba síbi tí ń yan yẹn ọlọ́run ọba wa pàṣẹ fún lẹ́ẹ̀lẹ́ sọ ìdíkọ́sáfá bíi alárùdọ̀. So, ọlọ́run ọba ní kí lẹ́ẹ̀lẹ́ kò gbé mi wàhùwà yàtà jálùjálù fi à ìlà àyà òmìnirikì yà wà ọlọ́run ni kò ní í dé ìsàlẹ̀ lẹ́ẹ̀lẹ́ yọ́ọ́ máa wá máa lọ nínú lẹ́ẹ̀lẹ́ ni oníjọ́ gbèdé àkèámà kò tó dé kan sàlẹ̀ lẹ́lẹ̀ bá ti wà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹnìyẹn sì wà nù lẹ́lẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ànábìyẹ tó bá wọn ti kìrìtì kọ́rùn wọn ní títí ẹ̀ Musa ó sì wá sí fún kò gbọ́ wàlá táǹsà nasibaka fi dunya wà á sin kàmá ahsanallahu ilayka ó ní ó sì wá sí fún má gbàgbé ntọ́yẹ kí wọ́n gbẹ̀gbẹ́ ó fowó ṣe láyé kó o dẹ̀ ṣe dáadáa sáwọn èèyàn gẹ́gẹ́ bọ́lá ti ṣe dáadáa fún ọ kò ní kọ́ọ̀rù náà ṣe ń tiẹ̀ ó kàn rọra wọlé ó wá lọ wọ aṣọ tó dáa jù nínú aṣọ rẹ̀ ó wá jáde ó wá bẹ̀rẹ̀ sí í yan yàn àwọn ẹ̀gẹ́ tún wò ó a, ah èèyàn ló ń sọ ojú tó báyìí fún àwọn èèyàn gbà pé ah kọ́ọ̀rù náà yìí ó làdú advin avin pé ah eléyìí ó ní oore tọ́lọ́ ọlọ́run sọ oore fún ọlọ́run bínú sí kọ́ọ̀rù díẹ̀ ló kú ọlọ́run tún bínú sí àwọn ọ̀dọ́ náà. náà ni pé ọlọ́run ní kí lẹ́lẹ̀ kó máa gbé mi kó máa gbé mi ilẹ̀ ẹlẹ́gbẹ́ kọ́ọ́rùn ọlọ́run ní kí lẹ́lẹ̀ ó gbé mi. so ọlọ́run ọba ọ̀fẹ́ ká máa rin àárín yàn tí gẹ́lẹ́ yàn bá ní pẹ́gbẹ́ ìmọ̀ gan lèèyàn ní tó bá ti lè jọyàn lójú báyìí ẹ̀rí yẹn ó ti máa yan ìmọ̀ yẹn ti bẹ́ẹ̀ ó ti máa yan ẹ̀rí náà lẹ́gbẹ́ náà wá wá sọ̀rọ̀ torí pé ìmọ̀ yẹn ń bẹ lọ́dọ̀ ẹ̀ yóò tún wá máa yan pẹ̀lú ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí wọ́n ní kó wá sọ yẹn yóò tún máa yan pẹ̀lú ẹ̀ so ọlọ́run ni wa ni kìí ni nìkan kéèyàn máa yọ ayọ̀ àjòjù pẹ̀lú tọ́lọ́run bá bá ṣe fún yàn kéèyàn fi máa sakọ sí ẹgbẹ́ èèyàn ọlọ́run bá fẹ́ bẹ́ẹ̀ so ọlọ́run bí iná láàlá yóò hibù kúlà mọ̀tàlì fàkó ọlọ́run bó nífẹ̀ẹ́ gbogbo ẹni bá ti máa rà nìyẹn tí máa sọ pé òun ní nǹkan ju ẹgbẹ́ òun lọ ọlọ́run bá fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run bá fẹ́ bẹ́ẹ̀ kéèyàn tó lè máa sọ pé òun ní nǹkan jẹ gbé lọ èèyàn sọ ní abala ìgbà téèyàn fẹ́ kàn fáwọn èèyàn ní information lórí nǹkan kéèyàn gbégbà téèyàn fẹ́ ṣèyàn ràn èèyàn sọ àbí nígbà tí wàhálà míì bá fẹ́ máa ṣẹlẹ̀ òṣìṣẹ́ ọlọ́run ní ana seyidu wàládé ádámà wàlá fàkà ó sọ bẹ́ẹ̀ ó ní èmi ni ọ̀gá gbogbo ọmọ tí ádámà bí torí ẹ̀ ó tún aríwá ara rẹ̀ ń sọ̀rọ̀ ó ní kí ni ó wà láàfàkà ìtí mò ń sọ yìí ó mi ò fi ṣe yanran o tó gbọ́dọ̀ bọ́ láwọn ọba ọ̀fẹ́ náà kí ni o ẹni tí bá máa ṣe yanran ẹbí ẹni sì náà ẹni tí wọ́n máa ṣe yanran pé lónìí yìí èmi sì ni olórí gbogbo bí kò sí tẹ́lẹ̀ sísì ó lè dọ́là o ṣùgbọ́n lónìí yìí ara tẹ́lẹ̀ bó ṣe ni pé èmi ni olórí gbogbo bí kékeré mo fi ń ṣe yanran fún yín ẹ gbọ́ bí ọbẹ̀ mo fi ṣe kí ni o ń ṣàlàyé fún yín ni sọlá gbólóba bí mùsùlùmí ti máa sọ́ra nìyẹn mùsùlùmí gbọ́dọ̀ máa sọ́ra sọlá wọn máa ń ṣàlàyé fún wa pé o ò má máa rìn lórí ilẹ̀ ẹlẹ́gbọ̀nrọ̀ àmì lẹ́ni tí ọ máa rìn àríyàn tọ́ máa yọ ayọ̀ kí ni o àfàpájánú sọ̀rọ̀ ẹlòmíì náà bẹ́ẹ̀ làwọn èèyàn lórí ilẹ̀ ààrẹ náà ni pé ìsìláàmù kò yọ̀ǹda fún wa ká máa wá sọ wípé a máa bẹ́ gìjàgìjà lórí ilẹ̀ ẹlẹ̀ sábà dáadáa fún wa gbogbo àwọn tí wọ́n bá ń jó ẹ̀rí báwọn wọ́n máa bẹ́ gìjà lórí ilẹ̀ ẹlẹ̀ àwọn tí wọ́n ń jó àwọn tí wọ́n ń jó wọ́n máa ń bẹ́ gìjà lórí ilẹ̀ ẹlẹ̀ ni yóò máa bẹ́ lórí ilẹ̀ ẹlẹ̀ yóò máa fẹsẹ̀ jinlẹ̀ yóò máa fò òkè gbogbo àsìkáàlù tó bá lórí ṣe tí ọlọ́run bọ̀ ọ̀ràn oníṣẹ́ tó ń fò òkè tó ń ṣe tó ń ṣe wàhálà tó ń dààmú tó ọlọ́run láàgùn ọlọ́run ránṣẹ́ o gbogbo àdúrà tó bá ń ṣe tó ń fòkè tọ́ni ẹ̀yà tó máa pariwo ọlọ́run tó máa fòkè gbélé ọlọ́run ọ̀run ṣẹlẹ̀ gbogbo tí Islam wá pátá yẹn yẹn ó lè pẹ̀lú farabalẹ̀ ní ẹ̀fọ́ máa nǹkan tó ló jẹ́ pé ijó jíjó ọlọ́run bọ̀ ọ̀ràn ọkọ ọmọ ìjójó ranù kiri kọ́ wa máa bẹ́ lórílẹ̀ kọ́ máa fò sókè gbogbo fífò tó fò yẹn ọ̀bọ̀ wá sórí ilẹ̀ ọ̀bọ̀ wá jìyà rẹ̀ ọ̀bọ̀ wá sínú ilẹ̀ ọ̀bọ̀ wá jìyà rẹ̀ ọlọ́ni ìnẹ́ka إنك لن تخلق الأرض ولن تبلغ الجبال طولا ọlọ́run ọba ní ìnáka la ń tàkùrùkọ̀lẹ̀ àrùdọ̀ ọlọ́run ní tó o bá mọ̀ o ò lè rí gbogbo ilẹ̀ kọ́rọ̀ kọ̀ ní kéèyàn orí òun ni pé kọ́rọ̀ kọ̀ ní mánà mọ́ṣá alàlẹ́ àrùdì kọ́rọ̀ kọ̀ ní kéèyàn orí lórí ilẹ̀ ẹlẹ̀ sọ ìtumọ̀ tó fẹ́ túmọ̀ sí nìyẹn rírìn olóbẹ́ túmọ̀ sí sọ gẹ́gẹ́ bá àwọn afá ti sọ sọ òun náà ni wípé o ò lè rí gbogbo ilẹ̀ from A to Z kò ṣeé ṣe wọn ò gbìyànjú agbóló bẹ́ẹ̀ tẹ gbogbo ilẹ̀ ilẹ̀ agbowó yìí kò ṣeé ṣe kò ní gbogbo ilẹ̀ tó wà lágbo lọ wọ́n á tẹ gbogbo ilẹ̀ lẹ́nu kíláàsì yìí o ò lè rí bẹ́ẹ̀ wàhálà ló fẹ́ kóra rẹ sí kó tó máa wọ́n ẹsẹ̀ ẹlẹ́yọ̀ kọ̀ọ̀kan pé gbogbo ilẹ̀ tó wà níbi ló fẹ́ tẹ̀lé ọkọ̀ o ò lè rí bẹ́ẹ̀ kábà bí owó lẹ́lẹ́ ọlọ́run kan tíráì rẹ̀ gbọ́dọ̀ tẹ̀lé lẹ̀ ó lè rí tẹ̀. ṣé ọlọ́run máa ń ṣàlàyé fún wọn pé má dára rẹ̀ láàmú ọlọ́run bá tó wá dá ilẹ̀ ẹlẹ́ tí wọ́n gangan ò lè rí tẹ̀lé ọkọ̀ọ̀kan sọ́wọ́n náà máa ń ṣe yànnà sí ọlọ́run yẹn ni wà láà ń tẹ̀bù jìbáàlù túùlà. wà láà ń tẹ̀bù jìbáàlù túùlà ọlọ́run ọba ó tún wá ń ṣàlàyé fún wa wípé òkè sàpé òkè òun á lọ sókè ni ilẹ̀ ẹlẹ̀ òun tẹ́ pẹrẹsẹ báyìí ni òun lè lọ ló ní báyìí kó tún wá fẹ́ sọ pé kí ni o òun ní gíga lọ sókè náà ọ̀fẹ́ máa ṣe kí ni o àwọn mọ́ńtèèni ọlọ́run ọba ọ̀fẹ́ máa gùn sọ̀kú kọ́ sọ pé jábàrú ní àlìjìbàlà gbogbo òkè nìyẹn alifalam ti wà ń bẹ gbogbo òkè ọlọ́run bá ti ń bẹ ní ayé yìí lọ́wọ́ ìgbóná òkè ó ò lè gun gbogbo ẹ̀tọ́ lẹ́lẹ́ ìlú àti ẹgbẹ́ ọ̀gá wájú ẹ̀rín gan padà ní òní ọgbọ́n ọ̀fẹ́ gun lẹ́lẹ́ wàlàǹtẹ́bùlù gàlìjìbàlà ó lè ga àwọn òkè ní oṣù gbogbo òkè ilé ayé yìí lọ́fẹ́ ìlú so ìgbà <laughs> òkè gbogbo àwọn òkè tí ń bẹ tọ́lọ́wọ́n bá dá sórí lẹ̀ ọlọ́run ní o ò lè ṣe kí ni o o ò lè bẹ̀rẹ̀ sí gun gbogbo ẹ̀ kọ́ wá gun gbogbo ẹ̀ tán yányá láǹtà ló gàlè jìbá bó o ti lè lọ lónílẹ̀ báyìí bẹ́ẹ̀ náà ló lè ṣe kí ni o o ò lè lọ ní olókè ọlọ́ba fi ń ṣàlàyé fún mi èèyàn ni pé gbogbo ọlá tó ní pátá yányá kò tó nǹkan tọ́lá náà wọn ni ẹ̀sọ́ wá tó nǹkan wájú ọlọ́run tẹ́nìkan bá kọ́lé ilẹ̀ bẹ́ẹ̀ lómi kọ́lé nínú ilẹ̀ ọlọ́run tọ́wọ́ ló fẹ́ fa ilé ó fa estate ó fa kínní kan àti ìrírí gara ní pé ilé tó dáa jù ká lọ wá sàbújá ẹjọ ilẹ̀ mé ilẹ̀ omi ilẹ̀ mélòó ni a fi kọ́lé ọ̀hún nínú ilẹ̀ ilé ọlọ́run nínú ilẹ̀ ilé ọlọ́run ilẹ̀ mélòó ni a fi kọ́ ẹ kò dé nìyẹn bẹ́ẹ̀ náà kọ́ wá fa ilẹ̀ kọ́ wá fa ilẹ̀ sí gbogbo àgbèrè yìí owó yóò rìn náà yóò kó síbi tó fẹ́ẹ́ dé. owó rẹ̀ ó kò sí lórí pé olóbi ẹni olóbi ẹni sọ bá dẹ̀yẹ̀ ara mú kékeré tọkàn falẹ̀ tọkàn kan ọ̀hán wú jà kò ní túmọ̀ nǹkan tí ò ní ni ọlọ́dọ̀ ní gbogbo ẹ̀ gbọ́ tó pin gbogbo ló máa ń ṣàlàyé fún wa nìyẹn pé òun lòun ní ilẹ̀ gbogbo ẹ̀ ṣe tanyanyan tíntìní báyìí ni ó fi ṣe nǹkan bẹ́ẹ̀ tíntìní báyìí ni tíntìní ó yẹ fi ṣe nǹkan bẹ́ẹ̀ ǹdẹ́ ẹ̀ lè ṣe àgbẹ̀ kéèyàn tó sọ pé ètò kéré ju tẹ́yàn lè sọ pé ó bẹ́ẹ̀ sí lórí ẹni pé kéèyàn orí lórí ilẹ̀ ọlọ́ni ò lè rìn já ètò méjì lórí òkè tó ọlọ́run dání pé kéèyàn sọ yẹn fẹ́ gùn ó ọlọ́run gbogbo òkè yẹn ò lórí gùn tán kò sí ló bẹ́ẹ̀ fi sọlá máa ń ṣàlàyé fún wa níbi pé ká máa pé ààtó nǹkan so ìkànnì àwọn tó jẹ́ ọ̀jọ̀gbọ́n ó ní làwọn àárọ̀ falẹ̀ ń sàánù ní kìdáàrọ̀ ń. làwọn àárọ̀ falẹ̀ ń sàánù ní kìdáàrọ̀ ń. làmúyẹ fún ọkọ̀rí límọ̀ ó là àlà abúdí. làmúyẹ fún ọkọ̀rí límọ̀ ó là àlà abúdí àmùsí lẹ́bí máa rọ̀ àlàkùnrin bí i. àmùsí lẹ́bí máa rọ̀ àlàkùnrin bí i. yà á jí zu alùlẹ̀ àròdì àròdì i. yà á jí zu alùlẹ̀ àròdì àròdì ó ní làwọn arọ́fàlì ìsánù mi kìdárọ̀ ohun káláwọn ọmọ ènìyàn wọ́n mọ bí wọ́n ti tó ní àtọ́ kankan. ìmọ̀tọ́ ló ń fẹ́ lómi ìkojú ìmọ̀ tíntìní láì lọ ìmọ̀ tíntìní ìmọ̀ tí ojú nǹkan lọ ó sì tún sakọlé lórí ẹ̀ ó sì tún pé ọlọ́gbà láàrin àwọn èèyàn títún ṣe yàn pẹ̀lú ẹ̀ tọ́pẹ̀ yẹn bá mọ mẹ̀kìdárọ̀ òun ni òdiwọ̀n rẹ̀ lámìyẹ fúkọ́rì ọ̀gá ẹrú kan kò ní sakọsẹ́rú ẹni tó bá jẹ́ ọ̀gá ò ní sakọsẹ́mọṣẹ́ tó gbé ọlọ́run máa ń ṣe lẹ́yìn báyìí ọ̀gá ìsakọsẹ́mọṣẹ́ ọlọ́run sì ń gbọmọṣẹ́ ọ̀tún padà jù lọ lọ́wọ́ lọ́la gbogbo ẹyin yẹn yóò lè sakọsẹ́ nìkan ẹbí wa lára àwọn pé kọ̀sẹ́ tó mọ tí ó ṣẹlẹ̀ lọ́la so gbogbo tí bàbá jẹ́ tó o fi ju ẹnìkan lọ tó ń kọ́ńtró rẹ̀ ọgbọ́dọ̀ kọ́ńtró rẹ̀ pẹ̀lú pé ọlọ́run kan gbé síbẹ̀ ni ó kọ́ńtró rẹ̀ kí wọ́n á sọ pé ìgbìmọ̀ wà ń bẹ̀ ọlọ́run lè yọ kó bẹ́ẹ̀ kó fóun síbẹ̀ so kẹ́gbọ́n ló tún máa gbọ́n ló tún máa sọmọ ṣẹ́ fún un làmì yẹ fọkọ́dún ni mọ́wúlá ala abdihi ọ̀gá ẹrú ò ní í ṣe yànnà fún ẹrú ọwọ́ ni àmùsílẹ̀ bíi máa rọ ala kurbi yìí. àmùsílẹ̀ bíi máa rọ ala kurbi yìí. àná tó kọjá lọ yìí àná tí gbogbo àjọ lò yìí tó jẹ́ Sunday tó kọjá lọ yìí tó ti bó ti súnmọ́ gbogbo wa tó yàjí ìṣù àlùlẹ̀ àròdè á tí gbogbo ayé gbogbo apáta yẹn tá a bá para pọ̀ pé a fẹ́ dáná yẹn padà àlédà padà àdébẹ̀ gbogbo wa àlédà àárọ̀ padà àárọ̀ tó ti lọ yìí nísìnyí ó ti lọ ní tiẹ̀ nìyí àlédà padà ọlọ́dẹ sàkántì ẹlẹ́yọ kọ̀ọ̀kan gbogbo ẹlẹ́yọ kọ̀ọ̀kan gbogbo ẹlẹ́yọ fi hàn wá lọ́dẹ tó fi hàn kí á mọ̀ àwọn ẹlẹ́dìgbàgbé rẹ̀ nítorí ṣe ní ìsinmi ìgbàgbé nǹkan ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan láàárọ̀ kí wọ́n á ní kí wọ́n á máa sọ ohun tí mo ṣe látàárọ̀ látàárọ̀ títí tìsín bóòbò tó fẹ́ sọ kò pọ́síbù ìgbàlú wa kàn jẹ́ pọ́ìntì kọ̀ọ̀kan ni mo lè ṣàlàyé kí mo ṣe báyìí mo ṣe báyìí ọlọ́run sì kọ gbogbo ẹlẹ́lẹ́yọ kọ̀ọ̀kan ó ti kọ́ ọ̀lẹ̀ ká tó ṣe làwọn bá sọ pé kódà ó rẹ́rìn báyìí ó mi báyìí ó sì rẹ ọlọ́run ti so akantara wa jẹ o so à ń wa jẹ gbogbo development tá a ní ìgbà mìíràn development ẹgbẹ́ àwọn bàbá wa tó ṣáájú náà wọ́n rò pé kò lè ṣẹlẹ̀ lórílẹ̀ ayé ńlá ní lórílẹ̀ ayé lónìí nìsín ìgbẹ́mí àdáwọn mi bẹ́ẹ̀ lè rò pé bẹ́ẹ̀ kò lè ṣẹlẹ̀ lórílẹ̀ ayé ó ní mọ̀nà àbọ̀wá ṣẹlẹ̀ tá ló jẹ́ ọmọ ṣẹlẹ̀ yóò sọ lónìí ni àwọn àwọn bàbá tó ti sáà kọ́ sáà kọ́ sáà nǹkan tí wọ́n ní gbà náà tí ò tó nǹkan nǹkan tí ò tó nǹkan tẹ́lẹ̀ tó gbé àwọn nísìnyí èèyàn lè gbàdúrà pé Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún <laughs> <laughs> so àwọn náà ní sẹ́gun gan náà ní ẹ̀nà gbogbo ẹ̀nà tó di òfo àwọn tó tún bọ̀ lẹ́yìn ọ̀tọ̀ ní tí wọ́n tún wọn tí wọ́n tí wọ́n tí wọ́n tún wọn. gbogbo dáa nǹkan dáa lè forí rò tó ń bọ̀ wá káàpẹ́ làkàwà ò lè gbé ó tún bọ̀ wá. náà sí ọ̀rọ̀ dàrá bẹ́ẹ̀ ká má sàkọ́ra ara ọ̀rẹ́ ká má sàkọ́ra ara. so ọlọ́run bá sára gbogbo àwọn eléyìí fún wa náà. كل ذلك كان سيئه عند ربك مكروها òṣìṣẹ́ ọlọ́mọ bá ní máa ń tàwa dọ̀à ẹnikẹ́ni tó bá tẹríba rọ̀fà àwòlọ́ ọlọ́wọ́n bó sì kí ni o yóò gbé ká so àdìsí àbí òrera ni so àwọn afá àgbẹ̀pẹ̀ àdìsí hasan ni nítorí ó ní àwọn ṣàwáyé tó pọ̀ òun làwọn afáàfin asánà rẹ̀ tó máa ń tàwa àjọ á lè la í rọ̀fà ọ̀pọ̀lọ́ so ọwọ́ adájá tó hùn kí ni ọ asánà so òun náà ni pé ẹnikẹ́ni tó bá jẹ́ ẹni tó bá tẹríba fún ọlọ́run rọ̀fà ọ̀pọ̀lọ́ ọlọ́run sì kí o ọlọ́run gbéga ẹni tó tẹríba nítorí ọlọ́run ó tẹríba fọlọ́run ó tẹríba nítorí ọlọ́run tó èèyàn máa ń ní nǹkan gbàbí tí ó fẹ́ gún yàn ṣùgbọ́n ìyàwó bí ọlọ́run ní kí n má ṣe kí o kí n mọ̀ yàn ọ wá ṣe bẹ́ẹ̀ ọ wá rẹra rẹ̀ lẹ̀ ọlọ́wọ́ ṣe kí ni yóò tún fún nípò tí ó tún ga sí ní téèyàn fi ń ga wájú ọlọ́run ṣùgbọ́n tó bá ti wá ṣe kí ni o ẹ̀ tó bá wá jẹ́ pé ọwá ọwá ṣe yànga ọwá ṣe yànga sọ́lọ́run ọba irú ẹni bẹ́ẹ̀ tó ń ṣe yànga tó ń ṣe yànga tó ń ṣe yànga yóò máa jẹ́ ẹni tó pé ọlọ́run ọba ó kórìíra rẹ̀ àwọn àfáàní yóò tún jẹ́ ni kórìíra wájú ọlọ́run ọba ju ajá àti kí ni o àti ẹlẹ́dẹ̀ lọ so yóò jẹ bẹ́ẹ̀ so lóbi jẹ́ pé àwọn tí wọ́n máa ń sábà ṣe bẹ́ẹ̀ àwọn tí wọ́n máa ń kórira àwọn tí wọ́n máa ń sábà yàn gan àwọn Yẹhudi wọn a máa nǹkan tí ń bẹ lọ́dọ̀ wọn wọn jọra wọn lójú pẹ̀lú ẹ̀ àwọn dẹ́jà àwọn mùsùlùmí ẹ̀ tó nǹkan kan wájú wa ìgbà tí Abdullahi bin rọwa hàn tó fẹ́ bá àwọn tí wọ́n jẹ́ àwọn Yẹhudi sọ̀rọ̀ sọ fún wọn pé lọ́dọ̀ ọ̀hún ẹ̀ tó nǹkan kan àkọ́dọ̀ ajá àánú ilé yín àti yín kí ni o ó níyì lọ́dọ̀ ọ̀hún jù àwọn Yahudi bọ́lá náà sọ lónìí yẹn ọlọ́ni kúnnù òkè rọ̀dà tán kọ̀ sí ọlọ́ni ẹ di ọbọ ẹ máa di ẹni yẹpẹrẹ so ẹni bá ti jọ ẹ lójú yóò máa di ẹni yẹpẹrẹ ni ọlọ́wọ́ ni kúlù báàlìkà. kúlù báàlìkà kan àṣẹ yìí orin dọ̀rọ̀ bí kàkúrú. ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó wá ń ṣàlàyé fún wa wípé kúlù báàlìkà àwọn afáwọn sọ fún wa yìí pé ibi tá a ti sọ dálíkà yẹn tí ó padà sí òun náà ni láti bi wàlá tẹkùtùlù àwòládàkùn kọ́ṣíàtà ìmúlá ìbẹ̀rù lọ́wọ́ bá ti mú àwọn ànàwá í ìbẹ̀rù lọ́wọ́ bá ti mú wa ànàwá í ọlọ́run mú wa láti bẹ̀yẹn ó mú wa láti bẹ̀yẹn ó mú wa láti bẹ̀yẹn ọlọ́run ẹ má pa ọmọ yín ẹ má para yín gbogbo ọlọ́run mú wa wàlá tẹ́mṣì ọlọ́run bá ń sọ gbogbo ẹ̀ gbogbo àwọn nàwa ní tọ́lọ́run bá ń sọ ń bẹ̀ yẹn ọlọ́run kúlù dáàlì. kúlù dáàlì kankan náà sẹ́yìn òórùn dọ̀rọ̀ bí kàmàkẹ́rù náà. ọlọ́run ní gbogbo nǹkan kúlù dáàlì kàlùmọ̀tìkù gbogbo nǹkan tá a dárúkọ yẹn pátá yẹn yẹn ọlọ́run ọba ní tó jẹ́ àwọn tí ọ̀dà tá a dárúkọ láti fi tá a ti gbé yẹn ọlọ́run kánà sẹ́yìn òórùn ọlọ́run ní àwọn nǹkan tí ò dáa níbẹ̀ kúlù dáálíkà gbogbo kí ni yẹn àwọn nǹkan tí ò dáa níbẹ̀ tá a ṣàlàyé fún wa yìí àwọn tí ò dáa níbẹ̀ tá a ṣàlàyé fún wa yìí torí pé ìgbà míì wà lẹ pé àwọn nǹkan tá a sọ fún wa a sọ fún wa nígbà tá sọ pé ẹ má pààyàn wọ́n sọ gbàtà lè pààyàn kéèyàn pààyàn á sílù rẹ ní pé sí kí ni o kò dáa ẹ̀rí ẹ̀nà kéèyàn pa àyàn asinu rẹ̀ níbi kí ni o kódà kéèyàn pa ọmọ asinu rẹ̀ níbi kódà ṣùgbọ́n tó ọmọ gánà fẹ́ wá pa òbí rẹ̀ tí àwọn dókítà dẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ kí ni yóò ṣe èèyàn pa ọmọ náà para ni ọmọ dókítà dẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ <laughs> tẹ̀gbẹ́ ọmọ tó wà nù ni ó dẹ̀ fẹ́ pò bí ẹ̀ so náà ti lóyún ẹ̀ tẹ̀lẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ kó lè pò bí ẹ̀ èèyàn pa èèyàn lè rin àárín yẹn níwájú kí ni o àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ìkànnú àwọn tó jẹ́ àwọn tí wọ́n jagun pẹ̀lú àmì sàlám ọmọ ẹjọ́ tó ṣe pé ìmọ̀ rin àárín yẹn kó tó di pé yọ ja ogun ìrìnàjò ọkọ ẹ nísìn kó tó di pé yọ ja ogun yóò so bandage red òní yóò so ọmọbi orí báyìí yóò wà yẹn níwájú àwọn kèfèrí kó tó di pé yọ ja àrẹ́bí dẹ̀ fìdí kí ni o yíyan ti ẹ̀yìn ànábì fìdí ẹ̀ múlẹ̀ wípé eléyìí ṣe yíyan ti kíni o yíyan níwájú kíni o kèfèrí kò sí tó burú mẹ́ tẹ́ ẹ bá ní nǹkan kan tí kèfèrí wá fẹ́ máa proud pé òun ní nǹkan kan tẹ́ ẹ bá jẹ́ nǹkan bá wà ní tó ní ẹ̀yìn lójú ẹ̀ ẹ fi ṣe yàrá sí kí ni sọ yóò lọ́mọ ọmọ gángan nù wí so ẹ̀tọ́ àmọ̀ yìí ni ọkọ̀ abu dáadáa kò jẹ́ kọ́ ọmọ pẹ̀kọ́ ọmọ kankan nù wí kó wa sọ pé ìtawà ọmọ tèmi ọmọ tèmi ti ní ni kí ló ní bábílì ò ló ní àní ètò ní àní ètò tún wà lókè rẹ̀ àti ní ètò tún wà lókè rẹ̀ àti ní ètò tún wà lókè rẹ̀ àti ní so kò sí kò sí tó burú lọ́lẹ́yìn tábí kéèké ní èèyàn bá fi ṣe kí ni o eléyìí ò kì í ṣe séyí o mọ́ lóbi jẹ́ pé àwọn aṣọ tí wọ́n sọ bí àrọ́ọ̀mù fún wa nígbà míì so a lè fi wọ̀ tábà fẹ́ fi ṣe kí ni o aṣọ àríyìí a lè wọ̀ nígbà tábà fẹ́ o tìlìyùgì alikufa, àlùkùfà nítorí pé kíni afẹ́ ṣe ìgáàdàtù kíni àlùkùfà afẹ́ fi kó bàmíjẹ́ bá kíni àwọn tó jẹ́ kèfèrí torí tiwọn ni kíni wọ́n lè bá bàjẹ́ kò sí nǹkan bẹ́ẹ̀ so bòlú ajẹ́ kó bá ti mọ́ ba kèfèrí inú jẹ́ kẹ́lá fi kíni jẹ́ bá fi lè ṣe yọ ba kíni o kèfèrí inú jẹ́ kò sí nǹkan tó fẹ́ kẹ́ ẹ sí kọ́ bà torí pé kọ́ bà yẹ so ara nǹkan tẹ́sí fẹ́ ni so látara bẹ́ẹ̀ àwọn nǹkan tí ò dáa nínú gbogbo àwọn nǹkan tá a sọ yẹn ọlọ́run ní káánà ṣe yí òwú ìdá rọ́bìkà màkìrúwà so màkìrú nígbà míì wọ́ọ̀dù màkìrú àwọn afáàdì máa ń ṣàlàyé fún wa kì í ṣe màkìrú táàmù táwọn afáà mú wa tọ́gbé màkìrú táàmù táwọn afáà mú wa òun náà ní yẹn ò tí ì wọnú àrọ́ọ̀mù àrọ́ọ̀mù eléyìí o so tọ́gbé pé tí wọ́n bá lo màkìrú nígbà míì tó tọ́lọ́mọ ni ọlọ́mọ bá kárí Allahu ìdọ́ atalima ìdọ́ atalima tó ti ọlọ́mọ bá lò pé ọlọ́mọ bá kórìíra kéèyàn máa wé sí owó àárọ̀ ọ̀mù lọ́sọ̀ bẹ́ẹ̀ màkìrú wù bẹ̀rẹ̀ kí ni o àárọ̀ ọ̀mù ni màkìrú ti bẹ́ẹ̀ bì ni pé kánà sayyiruhu inda rabbika muharraman kì í ṣe màkìrú táwọn afárá tí wọ́n gbà lérò nù táàmù wọn ìyẹn pé gbogbo àwọn nǹkan tí ọ̀dà nínú gbogbo kìnìyẹn lọ́dọ̀ ọlọ́run ọba kí ló jẹ́ o muharraman yẹn ni pé inda Allah la yuhibbuhu wala yarda ọlọ́wọ́n bó onífẹ̀ẹ́ sí àyàfẹ́ tí iná ṣùgbọ́n mú wá fún wa tó sọ díẹ̀ tọ́ asinu gbogbo ẹ̀ òní pọ́ ọlọ́wọ́n bó onífẹ̀ẹ́ ṣùgbọ́n tí iná ṣùgbọ́n ti mú wá ó ṣe kí ni o òun ti jáde kúrò ní inú rẹ̀ so nǹkan tí àyà yìí ti ń ṣàlàyé fún wa òun náà ní eléyìí náà. ذلك مما أوحى إليك ربك من الحكمة ọlọ́ni dáàlìkà ọlọ́ni ìyẹn ìyẹn wo àwọn ìwà méjìlá dárúkọ bíbí Awọn Ase, àwọn iṣẹ́ al-amal al dáa àwọn nǹkan gidi adarúkọ wọn àtún wá mú àwọn nǹkan wá tó jẹ́ pé al-akhlaq aw al-amal ar-radhila àwọn tó jẹ́ nǹkan tí ọ̀dà tó jẹ́ ìdọ̀tí ọlọ́run gbogbo kínní ìpátá yanyan ọlọ́run kínní o mímà ìyẹn ni pé báàdọ̀ máa áwọ á ilé ìka rọ̀bùkà gbogbo nǹkan tá a yìí ìpátá yanyan ó jẹ́ díẹ̀ apá kan ọlọ́run fẹ́ dánudó mẹ́rin ó fẹ́ sọ̀rọ̀ míì ọ̀rọ̀ gbogbo tí mo sọ ìkè bó tán o lọ́rọ̀ nìyẹn zálíkà gbogbo kínní yẹn látòkè tó fi délẹ̀ ọkọ̀ ti kọ́kọ́ yọ àwọn tí kọ̀ dá ń bẹ̀ ní gbogbo àwọn tí ọ̀dà tí mo sọ lọ síwájú ọlọ́pẹ̀ ní kíni o mọ̀ àrọ́mà má pè ní màkìrú kọ́ lọ́lọ́pẹ̀ ó pè ní kíni o mọ̀ àrọ́mà so ní sinmi àwọn afáàtì wọn tó táàmù màkìrú wọn bí ti lò nínú ẹ̀sìn nínú kùránì màkìrú máa ń jẹ́ kí ni o muharrama so naam wọ́n ní dáálíkà láti bẹ̀rẹ̀ tá a ti ń bá a bọ̀ wá títí dókídókí ni o tó fi débi bíi ní ìsìn báyìí gbogbo rẹ̀ látòkèdóbi délẹ̀ amúrú bẹ̀ àti náàyù bẹ̀ mímọ̀ ọjọ́ kí ni o bá dọ̀ mẹ́ àwọn àìlẹ́yìn karọ̀ bùkà ó jẹ́ kí ni o àwọn apá kankan tí ọlọ́run ọba rẹ fi ránṣẹ́ sí ọ minali ikma ìtọ́jú ẹni pé gbogbo ẹ̀ pátá yányá ó ní ikma ìyẹn ni pé má a lè ikma tì kò sí èyí tí ò ní kí ni o wisdom níbẹ̀ kò sí èyí tí ò bá láàka ìmú gbogbo ẹ̀ pátá ó ló ní ikma torí pé a rí àwọn èèyàn kan tí wọ́n sọ pé ọ̀rọ̀ ọlọ́run ọba kò sí ìkìmọ̀ kankan nínú ọ̀rọ̀ ọlọ́run kí làwọn fẹ́ fà yọ ìbọn ah, ló ní nǹkan rẹ̀ èrò bá ṣe máa wá ìkìmọ̀ kó ló lọ́ọ́ sí gangan tó bá wù ó lè pẹ́ tó bá wù ó ní ó wù mí mo pọ́. àwọn eléyìí wọn sọ pé gbogbo tí wọn bá bá fẹ́ ṣe kò ní ìdíkà ṣe máa wá ikima fún un bíkọ́ ó nǹkan rẹ̀ nàbí àgbà bá ṣe nǹkan pẹ̀lú wisdom pé ọlọ́run ọba ò lè ṣe nǹkan kan àfi kó mọ́ àfi kíkíní wisdom àwọn gbà yìí pé ah, ah, kí ló kọ́ ọlọ́run pẹ̀lú owó ló ní nǹkan ara ọlọ́run ló ní nǹkan ṣùgbọ́n ó ọlọ́run ló ní bẹ èmi gẹ́gẹ́ mo sọ déwọ̀ fún ara mi ọlọ́run ló ń gbé tó bá ti sọ zulimu déwọ̀ adúlù ló gbọ́dọ̀ ni ẹnì kan ò lè kẹ́sì dọ́dọ̀ ọlọ́run kọ́ náà wà ní mo dànù àwọn yẹn wọn nígbàgbọ́ bẹ́ẹ̀ àwọn yẹn wọn nígbàgbọ́ bẹ́ẹ̀ inú wọn ni àwọn mọ̀tẹ́sílà wà wọn nígbàgbọ́ wípé tó tí èèyàn bá dọ́dọ̀ ọlọ́run tó bá wọ ọlọ́run ọba òde ni ìwọ kóhùn dé okó àwèdè mí ì gbá má lọ́nu náà ìwọ ó pa àyàn ó sì ń gángan gbogbo nǹkan ló ṣe bá dáyàn mọ láìkẹ máa lọ ní àdìjẹ náà ah, ah. irú ọ̀rọ̀ wo ni ẹ kò bá máa gbogbo náà bá ń ṣe ọlọ́run pé ní ikma tó ń bá a lọ́kọ̀ ọlọ́run ní ikma ni tó dógóńgó ikma ọlọ́run ọba kì í sí àìbù kankan bẹ́ẹ̀ ọlọ́run gbogbo náà wọn náà bá ń sọ yẹ gbogbo òtún tó wọn bá gbé lẹ́lẹ̀ ẹ lọ wò dáadáa má alẹ́ ikma pẹ̀lú kí ni o pẹ̀lú wiz àwọn dẹ́rì ayé àkùrá nílẹ̀ lẹ́bàá nínú àwọn mọ̀tẹ́sílà wọ́n dàgbò wọ́n ní ẹ má ṣàfitì ikma sínú ọ̀rọ̀ ọlọ́run rárá ibi kò nídìí ikma rárá nítorí ẹgbẹ́ ẹ má pe ní àṣeyọ́ọ̀bù so ẹ má pe ẹ <laughs> pé so ìdáhùn àwọn amásáré pé àṣeyọ́ọ̀bù lọ́lọ́run ṣùgbọ́n kò ní í ṣe nǹkan àfi kíkiní yẹn ó ní kíní o ikma ìdá parí ẹsẹ̀ nù <laughs> àṣeyí tó bá wù ní yẹ fọ́ọ̀lù máa yẹ kúlùkù máa so ìjọba kù ní máa ṣe ṣùgbọ́n kò ní ṣe nǹkan kan àwọn ọ̀parí ẹ̀ kò ní ṣe nǹkan kan ńlá kí ni ó ikma àfi ní ikma náà. ذلك مما أوحى إليك ربك من الحكمة. ọlọ́run ní eléyìí wà nù kàbẹ́ pé ọba rẹ gbogbo àwọn kinní yìí ó wà pé ọlọ́run ọba fi ránṣẹ́ sí gbogbo rẹ̀ sì wà pẹ̀lú ikma. نعم تجعل مع الله إلها آخر ọlọ́run ní wàhálà àtẹ́jì al ìjọ tóbi jù nìyẹn má àlọ́ í ìlà an àhàn ọlọ́run bá mú un tó tóbi jù tó tóbi jù torí pé àwọn ẹsẹ̀ tó ṣáájú lọ ọlọ́run forí ẹ̀jì yàn ṣùgbọ́n eléyìí ọlọ́run kò lè forí ẹ̀jì yàn láéláé ọlọ́run ní wàhálà àtẹ́jì al má àlọ́ ìlà an àhàn ọlọ́run máa ma di ilé tiẹ̀ wá gbé sẹ́yìn ọgbọ́dọ̀ sọ wájú náà wọ́n kọ́dọ̀ rabbuka alla ta'budu illa iyyah ọlọ́tún wa tún wa tún dáhùn padà ó ní tọ́lọ́ bá tuntun fi mú wa padà ọlọ́tún sọ wẹ̀ ẹ̀kọ́ ti parí ó ti parí gbogbo ẹ̀ ló ní ipa ọlọ́tún wa padà sí orí títì tẹ́gbẹ́ òun ló tóbi jù gbogbo èèyàn ká yòókù èèyàn pa ọmọ ó sì gángan òṣèlú ọ̀nà fọlọ́run ni wà ìṣá à àdábàwò wà ìṣá à gáfàrọ̀là tó wù ó lè fìyà jẹ tó wù ó lè foríjì ṣùgbọ́n lẹ́yìn ọlọ́run dà padà ọlọ́run wọn la tẹ́jú alẹ́ máa wà. ọlọ́run ni mo mú ọlọ́run mi pẹ̀lú ọlọ́run mo mú ọlọ́run mi pẹ̀lú ọlọ́run mo lọ ṣe ẹbọ mo lọ pe nǹkan tí èso ọlọ́run lọ́lọ́ mo dẹ̀ wá nǹkan ìrànlọ́wọ́ tẹ́gbọ́ ọlọ́run nìkan ló lè ṣe kọ́ wa lọ wá lọ́dọ̀ ẹnìkan tẹ́gbà gbẹ̀ngàn ọlọ́run ló lè ṣe tẹ́gbà lọ́wọ́ lọ́dọ̀ ẹnìkan ó ti mú nǹkan mi pẹ̀lú ọlọ́run mo fi sun alápèjúwe inú wàásù tá a ṣe lánàá ẹni tí wọ́n gbé sàárè wà lẹ́gbẹ̀ẹ́ ilé wọn bàbá rẹ̀ lọ́wọ́ àbẹ̀ àbẹ́yẹ àbí màmá rẹ̀ lọ́wọ́ àbẹ̀ ó wá lọ bẹ̀ a ah, bàbá mi ìtumọ̀ mo fẹ́ travel lọ lóòbù ràn mí lọ́wọ́ kí lè travel mo fẹ́ ṣe báyìí o jẹ́ lọ rẹ jẹ́ bọ́ rẹ o ọlọ́run ni mo jẹ́ kéèyàn lọ bì kan rẹ kéèyàn bọ̀ dáadáa kò sẹ́nìkan ló ní kéèyàn lọ bì pé tí wọ́n sọ pé wo mo fọwọ́ gbáyà fún wọn ọlọrin ó sì bọ̀ ni ìwọ lẹ́nìkan tó ti sọ bẹ́ẹ̀ ọwọ́ lọ bèrè lọ́wọ́ òkú tó ti kú pé kọ́ abí ọmọ ikọ̀ ọlọrin kọ́ ọ̀bọ ni so òtún mọ́ lọ́wọ́ mi mọ́ lọ́wọ́ mi. ìdọ́wà jẹ́ pé kò sẹ́ni tó lè ṣe wọn ò ní kọ́ ọmọ béèrè nǹkan lọ́wọ́ èèyàn onídìí owó ẹ̀gbọ́n mi ẹ̀dàgbọ́dọ̀ lọ ẹ fún mi two thousand naira òun bẹ́ẹ̀ fi wọ́kọ̀ lọ bí tí mo fẹ́ lọ ẹ̀gbọ́n rẹ̀ ṣe kí ni ọlágbára eléyìí ò lè ṣe fún ọ ṣùgbọ́n dẹ́gbẹ́ ọlọ́run nìkan ló lè ṣe èèyàn nìkan bí kọ́ wá báyàn ṣe ẹ̀wọ̀n ọ̀dọ́ rẹ̀ wò kí wọ́n gbà pé àfa kan òun ló ṣàdúrà fún yàn téèyàn fi lọ orí tó fi bọ orí ó ti mú lọ́lọ́run nìyẹn àfa à tí mo fi lọ tí mo fi lọ bọ tí mo fi lọ tí mo fi bọ orí à á ní àkúrò rẹ̀ fún ọ ni òun ló wá jẹ́ fi bọ orí ọ̀nkọ́ o tó bá ti ṣe báwọn òtún mọ́lọ́ mi ọ̀lọ́run ọlọ́ni wàlá tẹ́jì àlùmọ́ àlá ìlà àná. wàlá tẹ́jì àlùmọ́ àlùmọ́ ìlà ẹ̀kọ́. èèyàn gbọ́dọ̀ pa ọlọ́run ọba kan kó tó wá pa pò mọ́ ọlọ́run ọba kó so pọ̀ mọ́ ọlọ́run ọlọ́run ọba ọ̀fẹ́ bẹ́ẹ̀ wà ágìnà aṣọ̀ràkà àníṣẹ̀rẹ̀kì ọlọ́run ọba ò nídìí ẹnìkan pẹ̀lú rẹ̀ tí wọ́n wà kó mọ́ ọlọ́run pé àwọn ọ̀tá kò lè fún ànábì ọlọ́run kò fún ànábì kankan kò fún màláíkà kò fẹ́ ní kankan kò wọ́n gbé ọlọ́run yìí yẹ́rù sókùn máa yàṣà wa kò wọ́n ní ànábì ò fún yàrá rísìkì láéláé òní máa ní òun ò fún yàrá rísìkì òní ànábì náà sọ pé òun fún yàrá rísìkì láéláé ò lè rí bẹ́ẹ̀ láéláé kò ṣeé ṣe yíwú yí wáyé mi ètò òní ń pààyàn ní sèyàn lẹ́mìí gbogbo ẹni wá sèyàn lẹ́mìí ó ní gbé bí ìdìnnìlá ní

ẹ ń gbàgbé ìkan náà àwọn ànábì ọlọ́run ọba nìkan ló wọ́n máa fó kọlẹ̀ sàdúrà owó onífi yó kọ́ ó gbàgbé nǹkan kan ṣẹlẹ̀ sí ó ní Jesus ọlọ́run kan ló pè mẹ́rin náà ó ti pè nǹkan mí tó gbọ́dọ̀ kọ́ wá la òun nínú kíní ẹgbẹ́ kọ́ wọ́n bá ṣẹlẹ̀ sóhun so ó ti ṣe fídíò kọ́ ó ti mú nǹkan mí ó ní a níyàs níyàs ó ti mú nǹkan mí ó mú nǹkan mí wọ́n ó mú nǹkan mí ó so wọ́n ra ó wọ́n bí a ṣe kíní sí ra ń bẹ̀ ó ní ojú ẹtí mo gánimọ̀ lọ. káwọn làtẹ́ di alimọ̀ aláìlá àná. wọ́n á tẹ́jì àlùmọ́ àlọ́hìn ìlànà àkọ́. ọlọ́run ni máa ń mú pẹ̀lú ọlọ́run ọba ọlọ́run ọba míì ọlọ́run rìpítì ẹ̀ padà torí pé ọlọ́run máa emphasize nǹkan ó ní pé ó tún lágbára nìyẹn ọlọ́ni fàtúlì kọ́. fàtúlì kọ́ bí jahannama nálùmọ̀ ọlọ́ni fàtúlì kọ́ fi jahannama kọ́ ọ má bàa lọ di ẹni tí wọ́n túrò sínú nájà nàmá sọlọ́n bá jẹ́ kó pé so àwọn tí wọ́n jẹ́ àwọn ẹni tí wọ́n máa wọnú ná wọn ò ní wọnú ná lẹ́rọ̀ wọ́n máa túrò wọn síbẹ̀ ni wọ́n máa fílíǹgì wọn báyìí sínú ná ni ìdá olùkù fi hà sẹ́mi ìwòlá à ṣàyí kọ́ ọlọ́run ti mọ ẹ̀mẹ́yà ọlọ́run ti mọ bẹ́ẹ̀ ọlọ́run ni wọn ni jù wọn sínú ná ni tàbí ọ̀fẹ́ wọ náà tí ó bá rí náà láti òun ní tàbí mẹ́yìn yọ tàbí mẹ́yìn náà wọn ò ní fẹ́ wọ bẹ̀ kúlàmà olùkí àfihàn àfàwòjò sàálà òun so àdó àwọn ọmọ abẹ́rẹ́ àwọn ọmọ ju wọn ni so ká jújù sínú náà lọ́wọ́ wọn ju wọn tó bá wọn gẹ́gẹ́ ò ní fẹ́ wọ bẹ̀ wọn ju wọn ni so wọn máa fílíǹgì wọn wọnú náà ni wọn ò ní wọnú náà pẹ̀lú ọ̀hún tẹ́ bá dẹ̀ fílíǹgì yẹn ẹ̀ so jíjù nira sẹ́yìn kankan ni so ẹ jíjù gan wàhálà ni kó o júyàn láti fi ṣe ẹ̀yìn lọ́mọ ẹni sí so ẹ̀yàn kẹ́yìn ọkọ̀ ti fara bó pẹ̀lú ọ̀nà jọ́nà tí èkó tí òfin ọ̀bọ ọdún náà ìrọ̀bọ ní kankan kọ́ bẹ̀ júyàn kó fílíǹgì yàn so <laughs> so jíjù ni wọ́n máa jù wọ́n ọlọ́run ní fàtó lè kọ́ ọ. ọ̀tún kọ́ bí jahannama mọ́tò mọ́ kọ́ ọ bàbá àdé ẹni tí wọ́n lọ jù sínú jahannama tó gbé jahannama ló kó gbogbo iná pátá olóko sí iná kan náà lọ́wọ́ so wọ́n kàn ní section ni so kọ́ má lọ jọ sínú jahannama wọ́n jọ sínú jahannama náà. ọlọ́run nígbà tó bá dé nínú jahannama ò lè jẹ́ ni tí wọ́n máa pẹ́lẹ́ mọ́ bẹ́ẹ̀ láéláé o ti dẹ́ni èébú o ti dẹ́ni yẹpẹ́rẹ́ tán yányán so o ti dẹni yẹpẹrẹ tán yẹn yẹn ẹ bá ti wọ náà o ti di ẹni yẹpẹrẹ ẹni yẹpẹrẹ tí ẹ ní o ti dẹni yẹpẹrẹ àbàdíyà so tó bí wọn wọbẹ pẹ̀lú ṣíríkù ni so màlúùmọ̀n kó má bàa di ẹni tí wọ́n máa kí o so màlúù ẹni tí wọ́n máa bú ta ni wọ́n máa bú àwọn afáàní pé tàlúùmù kànáfsùkà ara rẹ náà ni wọ́n máa búra rẹ ẹ̀dùkẹ́ ara rẹ wọ́n búra rẹ.

ó máa di mubu adan ankulẹ khayiri ẹ̀ẹ́dẹ́gbẹ́ ní màdì wúlọ́ ni pé ẹ̀ẹ́dẹ́gbẹ́ kò ní súnmọ́ rere kankan mọ́ dáadáa kankan ò ní jẹ́ tiẹ̀ mọ́ kò ní sí ara ó yẹ pé gbogbo àti ara wọn bá ti ń jiná tán tó ẹgbẹ́ ojú ọ̀nà tán yányá wọ́n tún fara mí síbẹ̀ wọn ò ní ní respite pé ẹjẹ́ àsinmi tuntun ní báyìí kò ní sí ìsinmi rere kan ní sinmi rere ní sinmi kò ní sí ìsinmi ọ̀kan fún wọn so ní wọ́n ti wà mẹ́rin yẹn màdì húrọ̀ so kọ́lọ́ mọ́ sí wàlẹ̀ tí ó wọ̀ náà so ibi ni tí a ti bá dájú tó tẹ̀sí lónìí ni a máa kọ̀ntínú láti àyà fọ́tì lọ́la so subhanaka wa bihamdi shada la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. No. No? Hello. 爸爸，我。